alhamdulillah wasalatu wasalamu ala rasulillah amma ba'd adáwọ́pẹ́ fún ọlọ́run ìkẹ́ ìgẹ́ ọlọ́run kọlọ̀bá ẹni tó tọ́ sí ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam adúgbẹ́ fọ́lọ́run tó ṣe wá ní mùsùlùmí tó jẹ́sìn wọ́ pàtàkì wa pẹ̀lú ògbọ́ ọlọ́run bọba tó láàrẹ ga ohun tí a ti sọ àwọn kọ̀wá ìdò tó so mọ́ ṣùgbọ́n tá ti kà òun ni lónìí adẹ́gbìyànjú láti ṣe àlàyé ráńpẹ́ ráńpẹ́ nípa rẹ̀ abẹ́lọ́run nínú àánú ẹ̀kọ́ fẹ́ wá ṣe kò ń gẹ́ lórí ẹ̀ kí ó sì gbáǹjọsìn lọ́wọ́ wa bisimilá. bismillah walhamdulillah wassalatu wassalamu ala rasulillah qala al يجب أن يكون مكلف إلا المرأة والعبد والمسافر والمريض وهي كسائر الصلوات لا تخالفها إلا في مشروعية الخطبتين كلها ووقتها وقت الظهر وعلى من حضرها ألا يتخطى وصاب النهي وأن ينقص حال حال الخطبتين ونجب له التكبير والتطيب التذكير والتطيب والتجمل والدنو من الإمام ومن أدرك ركعة منها فقد أدركها وهي في يوم العيد نعم

mùkálàfù ilá ìmọ̀rọ̀ àtà àyàfọ́ obìnrin nítorí ẹ̀rí tá a ti sọ sẹ́yìn pẹ̀lú àbídá wàlìmọ̀sáṣìrọ̀ wàlìmọ̀yẹ̀m ánìwà sọ̀bí wọ́n fi sọ̀bí yìí sí wọ̀ sọ̀bí ìwà mẹ́ ọ̀ràn yẹn ní júmọ̀ àjẹ́ lórí gbogbo mùsùlùmí pátápátá àyàfi àwọn tí ẹ̀rí bá ṣàyàfi wọn àwọn tẹ́ẹ̀rí wà tó sì ṣàyàfi wọn làwọn tí wọ́n sàn

àátún dìde àṣẹ kútùbà kejì ìyàtọ̀ tó wà ń bẹ̀ náà nìyẹn wọ́wọ́kọ̀tù ha àsìkò ọ̀nà jùmọ́ wọ́wọ́kọ̀tù lóhòrí wọn lásìkò tó a máa ń kírun àyílá àsìkò rẹ̀ yọkan nù wàyílá àṣàhíh wọn ni pé ìrun jùmọ́ ní àsìkò méjì àsìkò alákọ̀ọ́kọ́ wọn ni káàkì ní ìlú déédéé ìgbà tó a máa kírun ọdún bí àsìkò dùhà sálàyé mi ti àlèkí bẹ́ẹ̀ ó sì lálàáfíà ẹ̀rí sì ń bẹ láwọn ẹ̀rí tó pọ̀ tó lálàáfíà sàmá tí ò bá mẹ́rí ẹ̀ tó bóyá tíra tó wà nítòsí àlàjí ó bá tún náà fi àlèlọ́ka sálàyé mi ti bọ̀ láì dé nà pẹ́nu àwọn sàábẹ́ ní àwọn máa ń kínú pẹ̀lú ànábà Muhammad sallallahu alaihi wa sallam jọ mi níjọ jímọ̀ tí àwọn wà padà lọ síbi táwọn so àwọn ràkúnmí àwọn nǹkan àwọn ọmọ mọ̀rọ̀pá láyé mi ti àwọn lọ fi wọn lára balẹ̀ nǹkan kan títí tí ó fi jẹ̀yìn zawaj tí ó fi dìgbà zawaj ó túmọ̀ sí kíńgbà tí wọ́n kírun kò tíì sí zawaj wọ́n sì tún ṣe kó tó bá kan tó kírun so ẹ̀rí wà pé àsìkò méjì nítorí ẹ lè rí ẹlòmíì nínú àwọn onímọ̀ tí ó lọ síbi nǹkan tí máa mú ṣàká lọ yìí pé àsìkò kan ní ẹ̀rí kan ní àsìkò rẹ̀ àsìkò ọ̀run tó fòrò ìtumọ̀ ẹni pé àsìkò kan làwọn mú ọ̀sán ó ní pé àsìkò ọ̀run júmọ̀ méjì mo rò pálá yìí mi kí sọtẹ́nì nke bá wá sọ pé àlẹ́ kí jama ojúmọ̀ àmà asiri àjẹ́kẹ́ tó bá kí ní ìlú àsìkò àkọ́kọ́ ò lè ma ò lè sí jama àlìjúmọ̀ àwọn asiri iná tó bá kí lásìkò kejì tó jẹ́ àsìkò ọrùn àyílá àlè sí jama méjèèjì pé ó kílẹ̀ ha bàbá kọ́tù ìrakọ́ díẹ̀ kí ní mọ̀pọ̀rọ̀ yìí ni ò kéèké sọ̀rọ̀ kìíní wákùtù lóhórí ó ní àsìkò ọ̀run àyílá wàhálà mọ̀n ṣàbọ̀rọ̀ ha ẹni tó bá wá kírun jímà tó wá sí mọ́ṣáláṣí tó wá kírun sálàyé mi ti ìyẹn ni takọ́pì nìkọ́bì nọ́ọ̀sì wọn lọ́pọ̀ àlàyé mi ti kò dá àyàfi fíyàn méjì ẹni alákọ̀ọ́kọ́ òní lè máàmù tó dé àwọn èèyàn ti jókòó dáhùn kí máàmù ọkọ̀ ẹ̀kọ́ tó wá ṣe ọkọ̀ tó bá so ìmáàmù lè takọ́pọ̀ nìkọ́bà nọ́ọ̀sì ń tiẹ̀ mo lọ́pọ̀ àgbọ́miyé tó bá yẹ pé lè máàmù ni no problem so ti yé ẹlẹ́ẹ̀kejì òun ni tó bá ṣe wípé àwọn tí wọ́n wà níwájú wọ́n lọ fi fúrújà alẹ́ láàrin ara wọn tó sì yẹ kí fúrújà yẹn ẹnìkan ní ó sáà di ibẹ̀ tẹ́lẹ̀ kí torí eléyàn ni àwọn onímọ̀ ayọ̀ méjèèjì yẹn kò ń bẹ̀ só yé bá ní sí náà bákan náà wà á ń yóò ń sí tọ́ hálà lọ́kọ́tùbà táyé ìgbà tí wọ́n máa ń jẹ kótùbà méjèèjì lọ́wọ́ ìyẹn ni ìyẹn gbọ́dọ̀ àìgbọ́dọ̀ sọ̀rọ̀ yìí ó kó gbogbo ìran ọ̀rọ̀ sínú kódà kó jẹ́ zikiru kódà kó jẹ́ pé al-Khatib sọ yìí pé Muhammad sallallahu alaihi wasallam ó ní sọ pé sallallahu alaihi wasallam mo rò pálá yìí mẹ́tí mọ́ sọ bẹ́ẹ̀ kí ní ìta fi ní wọ́n sọ bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé ní wá sọ fún ọmọ ìyá rẹ̀ lọ́jọ́ kò ní jùmọ́ so tó bá rí bẹ́ẹ̀ tó bá ṣe kí alámúrò bil ma'ruf tó jọ́nà yàn lẹ́tọ̀ tí sọ̀sọ̀ aláàdúfà náà bínú ní lẹ́tọ̀ so tí yẹ́ bá ní ìsìn èèyàn ní tí ìmáà bá ń ṣe kótó wà lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ látùn wá sàyàfi méjì àyàfi àkọ́kọ́ tí ìmáàmù bá dojú ọ̀rọ̀ kọ ò lè sọ̀rọ̀ ṣáájọ́ mi bí kí màmú obìyàn lè rè béèrè èèyàn lè sọ̀rọ̀ ẹ̀rí pa anábì sọ́lá alẹ́ ọ̀sọ́lá ṣe ọkùtùbà lọ́wọ́ ẹnìkan sì wọlé ó sì dọ́pọ̀ anábì ní àásọ́ ah, tí kí látàmì tí ó ní ìtìkì tẹ́ǹpọ̀ dáhùn anábì ní ìdílé kòkì tó sọ̀rọ̀ àbí ó sọ̀rọ̀ ayọ̀ lẹ́yìn ẹ̀kọ́ ayọ̀ ẹni tó wọnú mọ́ṣáláṣí tó fẹ́ kírọ̀kà àtẹ́yìn fàjìrì ah sorry jàre tahiyatul masjid ayọ̀ wọn náà kò torí kò sí bí ó ṣe ní sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ àkíwá kódà bí ò ní pariwo tọ́lá ní pé ká mọ́sà sàlátù ọ̀rọ̀ náà ní bí òtí ẹ̀ ní máa bá àyàn sọ ṣe rí dọ́bìtù rẹ̀ ni pé ọ̀rọ̀ tó ṣe èèwọ̀ ní ọjọ́ júmọ̀ nígbà tí màmú ń ṣe kó tó wà lọ́wọ́ ọ̀rọ̀ tí àwọn tí wọ́n fẹ́ kí wọ́n bá bára wọn sọ ni dọ́bìtù rẹ̀ ni ilẹ̀ láti wá yọ ilé ìdìbò pẹ̀lẹ́ lẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ tí ó dẹ̀lẹ̀ kẹta báyìí ó ní wípé kéèyàn fẹ́ bá màmú gangan sọ̀rọ̀ ìyẹn ò sí lára tí ó bá tó bá ìwọ̀n èèyàn jẹ tàbí kò sí lára pé èèyàn sí lágbo mo rò pálá yé mi ti ẹ̀ẹ́dẹ̀rẹ̀ pápójú èrú rẹ̀ pọ̀ àyìn tó wá sí mọ́ṣáláṣí tó wá sọ fún anábì sọ́lá aléwálé ọ̀sọ́lámà wípé ojú ọ̀rọ̀ àwọn orí nǹkan ìjọjọ nǹkan parun nǹkan nǹkan kọ́ bá wọn ṣàdúrà ó bá anábì sọ̀rọ̀ àbí ó bá sọ̀rọ̀ àwọn méjì ti ń ṣe kútùbà lọ́wọ́ tẹ́nìkan yóò ní àwọn ṣẹ̀ṣẹ̀ wá gbà sílámù ní òun sí mọ́ nǹkan kan rẹpẹtẹ ń gbà sílámù ó fẹ́ ká anábì ọkọ̀ ànábì yìí sọ̀fù kútùbà ó sì kọ́kọ́ lọ́kọ́ ní tí ó kọ́ náà kútùbà bẹ̀rẹ̀ kútùbà padà so méjèèjì yẹn ayọ̀kú àwọn afẹ́lẹ́ kẹta tí mo sọ ń sìn kún ó ní pé tí màámù bá bá àyàn sọ̀rọ̀ tó yẹ kí màámù gẹ́gẹ́ ní bíyàn léèrè béèrè yẹn lè dá tó ti yẹ tó bá yẹ pé ìmáàmù lèyàn fẹ́ bá sọ̀rọ̀ èyàn lè bá sọ̀rọ̀ bẹ́yàn fẹ́ pèsè àkíyèsí sálàyé mi ti tó lè jákèsí tó pàtàkì tí ò ní ṣe pẹ̀lú wọn nìkan mo rò pálàyé mi ti nǹkan báyìí ti bẹ̀rẹ̀ náà àrùn ṣẹlẹ̀ ní òlú ní ìṣùn ìmáàmù ẹ bá fọ̀rọ̀ báyìí kọ́rọ̀ yín láti pé ọ̀fẹ́ ti pàmì yàn lẹ́rìn kò lè tọ́ ẹ́ kí ìmáàmù ló bá sọ̀rọ̀ tó sì jọ́rọ̀ tó sáǹfààní kò sí problem tọ́ ẹ́ kí ìmáàmù ní ń bá ọ sọ̀rọ̀ kò sí problem tó yẹ báyìí nìsín tó bá ṣe wípé ọ̀rọ̀ tó ń sọ ìjọsìn ló fi ń ṣe pẹ̀lú ọlọ́run pẹ̀lú súrà tí òjú tàhíyàtùl masjid nìkan lọ kò sí wàhálà kí ẹni pé tó ọmọ fàtẹ̀síwájú àdìmọ́ṣe kó tó bá lọ́rọ̀ sọ́láyé mẹ́tẹ́ tàbí tọ́mọ̀ fọwọ́ sáyé pẹ̀ nígbà tí wọ́n sọ tó bá lọ́wọ́ gbogbo yẹn lẹ́tọ̀ ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ yẹn àyàfi wà fún só ti yé náà wà ní ìdí ìbá aláhùn tẹ́bùkí ẹrù lára àwọn tó jẹ́ màndúbù ni kí ẹni tó bá fẹ́ kí ìrùn jùmọ̀ àkó tètè lọ ẹ̀dẹ̀ ikú àwọn sàbí máa ń ṣe gan mo ti dé mọ́ṣáláṣí tipẹ́tipẹ́ àtẹ̀já múlò ká múra dáadáa ká jẹ́ kárawọ́ wà wà àjọnáwó mínal imam ká súnmọ́ lè máa mú ká má jìnà sí kó lè jẹ́ pé tí ń bá ń sọ ààgbọ̀ yìí sì máa wọ̀ létí ọmọdé adọ́rọ́kẹ́ ọ̀rọ́kẹ́ àtàmì ń ha fàkọ́jà àdọ́rọ́kẹ́ ha ẹni ọba kan nínú ti torí ìjọba sálàyé mi ti sọ́yẹ̀ ìkẹ́kẹ́ mẹ́dọ́ ẹ̀ká sọ mẹ́rin àwọn sọ́njọ́ mi wàhíyà fi ìyàwó mi lẹ́yìn ní ẹ̀rọ sọ̀tọ̀ tó bọ́ wá jẹ́ wípé inú jímọ̀ àbábọ́ sọ́jọ́ ọdún jímọ̀ ìṣe àzímọ̀ ń jọyìn ẹ̀rọ sọ àti mọ̀tàmínọ́lọ́jì àzímọ̀ àti ẹ̀rọ sọ tí inú jímọ̀ sọ́jọ́ jímọ̀ àjàre tó bá bọ́ sọ́jọ́ ọdún inú ọdún ni ó wà jẹ́ àzímọ̀ ń náà ìrun jùmọ̀ wà jẹ́ rọ̀sọ̀ nítorí rẹ̀ ni pé ẹni tó bá àtẹ́ǹdì ìrun ìdì yẹn kò ní ìdíkò kí jùmọ̀ tó bá wù ní nọ́mbà fẹ́ nìkejì nọ́mbà tó láti tó bá ti jẹ́ pé àtẹ́ǹdì ìrun ìdì ọ̀ sọ́yìn ṣé tí ọba wa ní kí jùmọ̀ yẹn tí wà káìlà yóò ní káìlà fi khilaf bayna al-ulama wa sahih kò ní pé yóò radiyallahu ta'ala anhu ó ṣe bẹ́ẹ̀ nígbà ayé so àwọn èèyàn wá ń retí rẹ̀ pé yóò jáde àbí kò ní jáde kò wá jáde so wà ń bẹ tó sì lálàáfíà wípé sọ́lú fọ́rọ̀ ọ̀dà kálukú sí kémọ̀ jẹ́ nìkọ̀ọ̀kan mo rò pálayé mi tí oríṣiríṣi àtìmọ́lù làwọn afáàmù wà fún ọ̀kan ní ẹni kí inú tiẹ̀ tó kí fún wọn júmọ́ àlòun kí torí pé àkọ́rọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ kò kí ní àsìkò tó yẹ kó kírun kí jù ẹlẹ́ẹ̀kejì kí ó tún lọ ṣe kútùbà bìfọ́ rẹ̀ tó di ẹnìsì ó ṣe kútùbà bìfọ́ rẹ̀ ìjúmọ̀ àlòkí fún wọn kò kí èdè mo rò pálá ìmọ̀ tí sọ ká má lọ lo ẹ̀rí yẹn alákọ̀ọ́nù ẹlẹ́ẹ̀kejì ní kí tó bá tún wá fẹ́ lo ẹ̀rí yẹn gbẹ̀ngbà tí gbogbo wọn ò kọ́ jáde wá sí wọn àwọn tí wọ́n dúró sí mọ́ṣáláṣí ó lálàáfíà pé ẹnì kọ̀ọ̀kan wọn kí wọn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ torí kó mọ́ wá ṣe mistake mọ́lọ̀ wò wípé sífàtò sọ́ọ̀mì ìnàbí yìí ó wà ń bẹ̀ wípé yìí ò ní ìdí láti ka ìra ọ̀pọ̀lọpọ̀ náà àtàjẹ́ tó lábọ̀lẹ̀ ní mi láti ka àwọn tí wọ́n kọ́ àwọn méjèèjì tí wọ́n kọ́ wọ́n ti kó lórí stand yẹn náà sí lórí stand yẹn èmi fúnra ra mi personally mo bi Sheikh Salim Al-Hilali nílé personally láàrin mi àti wọn wípé à ẹbí ìdíje wa bọ́ sọ́jọ́ júmọ̀ báyìí bó wá ní àwọn ẹni tí wọ́n bá ti kí jùmọ̀ àrìn ẹ̀yìn ìdìjà rẹ̀ pọ̀ ní ìdìbò kí jùmọ̀ tí yóò wá ká ẹ̀ láàbí òní kí wọ́n ní yóò kí àwọn ní ọwá yàtọ̀ sí tẹ́ sọ nínú sífàtò sọ́ọ̀mì nàbí ìjà rẹ̀ wọ́n ní kúnnà aláàyí ṣáìkìnà yàwó ìbẹ̀ kúnnà aláàyí ṣáìkìnà yàwó ìbẹ̀ ìgbà tá a sọ yẹn ráàyè ṣáìkì wà láwà lórí ẹ̀ ṣùgbọ́n ní ìsìn ẹ̀rí wà wọ́n sì wá sọ bí tẹ́rí wà wà fún mi àwọn tẹ́rí sálàyé mi tiẹ̀ tó ti yẹ kí àwọn ẹ̀rí yẹn fẹsẹ̀ múlẹ̀ so ẹni tí ó bá kéèdì tí ó bá di àsìkò júmọ́ àti ò bá ní lọ júmọ́ yóò kí àyílà tó lálàáfíà nù sí wa fún so àwọn afáwa tí wọ́n ń sọ ìkìlá fún tó yàtọ̀ sí ẹ̀rí wọ́n rí ẹ̀rí wípé àwọn èèyàn yẹ kí ìrún wọn lọ́kọ̀ọ̀kan padà ní mo rò pálá yẹn mi ti ẹ̀ẹ́dẹ̀rí pé àwọn afáwa máa ń ṣe ìyẹn sọ́ọ̀fù ẹ̀rìkì fúnra àwọn ọmọ ti padà níbi ìyẹ̀rá ayò yẹn ọlọ́wọ́n bọba tó láàrẹ̀ ga ló mọ̀ jù yóò sì fi wá ṣe kún gẹ̀rẹ́ àdá hádà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi